إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فإن موضوع خطبتنا اليوم إن دل على شيء فإنما يدل على ما اشتملت عليه على ما اشتملت عليها خطبتنا في الجمعة الماضية على جانب من جوانب الصبر أي الصبر على أقدار الله الصبر على أقدار الله أو المصاحب فاليوم أذكر شيئا يسيرا فيما يتعلق بهذا القسم قبل ذكر أقويه الصبر على طاعة الله والصبر على المعصية تتمة لأقسامه الثلاث اصبروا عباد الله واعلموا أن الله قد وعد الصابرين بأجور لا تحصى وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال صلى الله عليه وسلم فيما اتفق عليه البخاري ومسلم وما يتصبر يصبر الله وما أعطي أحد عطاء خير وأوسع من الصبر ومن الصبر على البلاء ترك اللعنة على من أساء إليك لمن جاء عن عمران بن الحسين رضي الله عنهما قال بينما رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره وامرأة من الأنصار على ناقة فرجعت فرجعت فلعنتها فسمع ذلك رسول الله صلى الله عليه وسلم فقال خذوا ما عليها ودعوها فإنها ملعونة قال عمران وكأني أرى الآن تمشي في الناس ما يعقل لها أحد رواه مسلم ومن ذلك ترك الشقوى اصبروا عباد الله على طاعة الله سبحانه سبحانه وتعالى ووحدوه إذ هو أعظم الطاعة أربع فمالوبا ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba kúrò bẹ fún ànúbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí jẹ́ àkórí kútùbà wa tuntun yìí òní ìhun náà ni ìtẹ̀síwájú lérí tí kútùbà wa tí ó kójọ ní ọ̀sẹ̀ tó lọ òun ni ìṣesùúrù lérí àwọn aqdarullah awil masahib ìṣesùúrù lérí àwọn kádà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ fún ẹrú rẹ̀ àbí àwọn àdánwò tí ọlọ́run bá fi kan ẹrú rẹ̀ eléyìí ni a máa tẹ̀síwájú lé rẹ̀ bákan náà a máa wá dákọ àwọn méjì tó kù nínú ìran ìṣesùúrù tó máa jẹ́ tẹ̀tìmọ̀tẹ́n ní àkísàmìhì àkàrà láti lè pé àwọn ìpín mẹ́ta tí àwọn onímọ̀ tí wọ́n fi rinlẹ̀ fún ìṣesùúrù ẹ̀rú sí ọlọ́run ọba ọlọ́run bá subhanahu wa ta'ala ń pè wá lọ síbi ìmọ̀ọ́sẹ̀ sùúrù wa'lamu ibadallah anna Allaha qad wa'ada as-sabirina bi'udurin la tuhsa ẹ lọ́ mọ̀ ìpọ́ ọlọ́run bá ọba lẹ́kẹ̀ọ́ lá ó ṣe àdéhùn fún àwa ẹ̀wùsìn ọlọ́run ọba tí bá mú sùúrù ẹni yòówù nínú ẹ̀wùsìn ọlọ́run ọba tó bá ṣe sùúrù ọlọ́run ní òun ní àdéhùn tó ẹ pé ó pọ̀ ní àwọn aládá tóun fi rọ̀ mọ́ ìṣesùúrù yìí ọlọ́run òun ní tóun ti ṣe láàdéhùn fún ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa ní Al-Qur'an Al-Karim pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ọlọ́run ní òun ó ṣe àṣe pé ẹ̀san fún àwọn tí wọ́n bá jẹ́ onísùúrù bighayri hisab láláì ní ní òṣùwọ̀n tó wọ́n fi wọ́n ó wípé gbogbo àwọn èèyàn nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tí wọ́n bá ń ṣe oríṣiríṣi àwọn èèyàn ìbádà ọlọ́run ọba ó ti ní àdéhùn pé tóun ó ti ṣe pẹ̀lú wọn pé nǹkan báyìí níbi fún ní ẹ̀san ẹ̀san ti tẹ̀ ní iṣẹ́ báyìí ẹ̀san rẹ̀ ní iṣẹ́ báyìí ẹ̀san rẹ̀ ní iṣẹ́ báyìí ẹ̀san rẹ̀ ní àmọ́ sùúrù ọlọ́run ìjọba fa sọ́ọ̀bì wù ní àjọwọ́ hóm bíkọ́ ìrìn sàn ọlọ́run ló ń ṣàṣe pé ẹ̀san fún gbogbo àwọn tó bá jẹ́ onísùúrù òun fún wọn ńlá dátọ́ pé yọ pọ̀ tí ò ní ní àlà abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́ka wá sínú àwọn tí wọ́n máa ní sùúrù bákan náà anu muhammad sallallahu alayhi wa sallam ó sọ hadith yìí rattafaqa alayhi al-bukhari wa muslim níbi hadith tí a bá wa mọ bukhari àti muslim gbà wá anu muhammad sallallahu alayhi wa sallam ó ní wa man yatasabbar yusabbiru allah wa ma yu'tiya ahadun ata'an khayrun wa awsa'u min as-sabr ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní ọlọ́wọ́ bá ìmọ̀ ẹ̀wù sí ọlọ́wọ́ bá ẹ̀sẹ̀ sùúrù ẹ̀ jẹ́ kí sùúrù lérí ní tó bá ṣẹlẹ̀ sí kọjá tí ó pọ̀ nínú ẹ̀mí àwọn Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni yóò tó bá mú sùúrù ìsọ̀bírù Allah ọlọ́run ó ràn lọ́wọ́ yóò fún ní sallallahu alaihi wa sallam ó ní bàbá ó ti ahadun àtọ́ àlùkọ́yọ́n ó ní wọ́n fún ẹnì kankan ní ẹ̀san kan àbí ẹ̀bùn kan nínú àwọn ẹ̀bùn tẹ́pẹ́ ẹ̀bùn ni kọ́yọ̀wọ̀n wà áwùsà ó gan ó tún wá gbáàyè tó sùúrù anu muhammad sallallahu alaihi wa sallam ń sọ fún wa pé kí àwọn ẹ̀wù sinmi ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ká jẹ́ ẹni tí yóò máa ní sùúrù lérí àwọn àdánwò ọlọ́wọ́ ọba tí ó bá kàn wá bákan nínú àwọn ohun tó ẹ pé yóò jẹ́ àmọ́ àmọ́ yìí pé èèyàn ní sùúrù òun náà ni tarku shaqwa kéèyàn pé kéèyàn máa ṣe kéèyàn máa pariwo wọ́n fún ṣàkùwà àbí kọ́ ọ máa pariwo lẹ́yìn tí nǹkan bá kàn ọ́ nínú àdánwò ọlọ́run ọba kọ́ ọ máa ní sùúrù tí nǹkan bá ṣe ọ́ kọ́ ọ máa sáré òfin tọ̀hún kọ́ ọ máa òfin tì kọ́ ọ máa ní àpadà lẹ́yìn rẹ̀ níbi tó yẹ kó báyà kìí ṣe kò tó bá sọ báwọn ènìyàn kò sí nǹkan kan tí wọ́n lè ṣe fún ọ eléyìí yóò máa túmọ̀ yí pé òun rojú ọlọ́run ọba fún ẹni tó ṣe yí pé ẹrú bíi irú títẹ náà ni tí ó sì ní nǹkan kan tó lè ṣe fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí nǹkan kan tó lè ṣe fún ọ òun ojú ẹni tó jẹ́ aláàánú fún ẹni tí ò lè sàánú rẹ̀ náà lè rí ọmọ tún sí ní jẹ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé ọba ẹ jẹ́ kí a mú sùúrù lé gbogbo nǹkan tí ó bá bá wa nínú ìmọ̀ ṣe sùúrù lérí ìrọ́fù ṣàkùwà ní kí ṣẹlẹ̀ síyàn kí pariwo pé yé abẹ́rẹ́ tó ṣe mí ọ̀rẹ́ àbọ̀ mi lánàá owó àbí kí tó yẹ pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ òun lè ṣe fọjú pé tó bá tó gbọ́ gan inú yóò ti máa bàjẹ́ ni irú nǹkan báyìí àwọn sálàf rahimahullahu ta'ala wọ́n máa ń kọ̀ fúnra wọn lérí rẹ̀ tó gbóná àwọn tó dábàá pé èèyàn ò ní sùúrù ni èèyàn ò ní sùúrù ṣéka afáwa muhammadu abdul wahab anaji rahimahullahu ta'ala wọ́n أسأل الله الكريم رب العرش الكريم وإذا أذنب استغفر وإذا بتلي صبر وذلك وإذا بتلي صبر شكرا عبد الوهاب وني أسأل الله الكريم mo ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ń bẹ ń bẹ ọlọ́run ọba fọ ayé ń yàtọ̀ wàllá káfí dunya wal akhirah kó fi ọ sínú ààrẹ tó yẹ pé ọlọ́run ọba máa nífẹ̀ẹ́ rẹ̀ láyé yàn yàtọ̀ kìyàmọ́ ọlọ́run ọba máa jẹ́ alákọ̀yà sí rẹ̀ láyé yàn yàtọ̀ kìyàmọ́. bákan náà wa an yaj'alaka mubarakan aynama kunti ìwọ mùsùlùmí abẹ́rẹ́ ọba kọ́lá kó sí ọ́nà ẹni kí àlùbáríkà rẹ̀ ọ̀pọ̀ aynama kunti gbogbo yòówù tó bá ti bára rẹ̀ bákan náà wa an yaj'alaka mimman idha idha adnaba idha adnaba istakfara ẹni tó yẹ kó mọ̀tọ́ lọ́wọ́ ọba tó yẹ idha ibtuliya sabara yẹ kó àdéhùn bá kàn yọ wà nínú àwọn tí ó ṣe sùúrù wa idha adnaba istakfara bákan tó bá wà nínú àwọn tó yẹ kó ṣe lọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò ṣe kíni yóò tọrọ àforíjì wàyí dá bákan náà tó yẹ kó ọwọ́ ọlọ́wọ́ bá kàn tọwọ́ ọlọ́wọ́ kàn yóò tún ṣe kíni yóò tún dúpẹ́ fún ọlọ́wọ́ ọba ìwọ ni bẹ́ẹ̀ àní àfa wa ṣe kẹfà wọn àbúwá wọn ní fàyínà hàdá olùwàlù sàádà nínú àwọn àmì tẹ́ ẹ̀ máa fi mọ̀ pé eré rere nìyẹn ni tí àdánwò bá kàn ọ́ tó ní sùúrù tọ́ ọ tó ṣe kí ni tọ́ wá àforíjì rẹ̀ bákan náà tí ọlọ́run bá sọrí fún ọ tí o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá lè tó lọ́run ṣe fún ọ lẹ́yìn pé oore ń dá àwọn fáwọn fi ń ròyìn sùúrù nǹkan tó gbọ̀hayà ní orí tí ń bẹ́lá rẹ̀ kì í sì nǹkan tí ó kéré kí ẹ̀mọ́ máa fi ṣákwá ìmọ̀ apariwo bá nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ní kíkà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sálàfọ̀ wọn ti gbélé yire wọ́n gbọ́ yé gan-an débi pé tí nǹkan bá ń ṣe wọ́n wọ́n máa ń lé àmúmọ́ ara rẹ̀ rẹ̀ sọ fún àwọn ènìyàn bákan náà nínú àwọn ìṣesùúrù lérí àwọn àdéhùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun náà ni kẹ́yìn máa ṣe é pè nígbà tí èèyàn bá ṣe nǹkan tí ó dáa fún èèyàn pé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí kan ó ṣe nǹkan kan fún ọ kí ni ẹ wá fọwọ́ kan ẹlẹ́mìí ní dáàbò mọ̀ pé ojú ní sùúrù ọlámúmára ọláfàdà òun náà ni kó gbé mi kí wọn náà wá fi wá ládàá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́mọ́ òpin ìhín oríṣẹ́lẹ̀ iná áà onídàáfọ́ nǹkan bá tọ́pá ìlú òyìn fọ́ máa mọ̀ sí ìpè eléyìí ó jẹ́ nítorí pé àwọn sálàf wọ́n máa ń sọ́ra wọ́n máa ń sọ́ra wọn lára ń bẹ̀. níta ọkọ nípa ìmọ̀ pariwo fún àwọn ènìyàn ìkan nínú àwọn àfa tó ń pè ní sọ̀wáhì nìkọ́rí nínú àwọn tábẹ̀ yìí ó rí ẹnìkan tí ń pariwo tí ń pariwo ọlọ́run bá gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún pa ọlọ́run fún síbáyé fún mi fẹ́lẹ́ ìkàn mi tọ̀hún kàn mi ó bẹ̀rẹ̀ sí ní sọ ní àǹfààní sọ ìròyìn kan rí ọ wá pè é ọ wá ní bó ṣe ń wò mí yìí wo ojú mi yìí ojú ọ̀tún yìí ó ti ọdún ó di ọdún kẹrìndínlógún lónìí báyìí tí wọ́n pé ojú yẹn tí ó jẹ́ pé òun ti fi rí ìnàgbẹ̀yìn tó òun ò sì sọ fẹ́ nìkan kan ju ìwọ tí ń sọ fún lásìkò yìí náà lọ eléyìí ni pé níbi tó bá ní ṣe pẹ̀lú pé ọmọ ènìyàn ò ní nǹkan kan tó ṣe fún ọ tó lè ti àṣìṣe níbẹ̀ tó kó tó bá tún sọ fún wọn ọkàn tún dára lẹ̀ ni kò sí kóra lè fún wọn yóò sàfẹ́kọ́ sí o ti ṣe gbogbo gbìyànjú kò sókun tó lé kò tó máa wọ yìí rẹ̀ nípò ṣe sùúrù o láfaradà pẹ̀lú owó tọ́lọ̀ pẹ̀lú àdéhùn tọ́lọ̀ fi kàn òun tẹ́pọ̀ owó rẹ̀ ni. bákan náà ibi máa ṣe ìpè táwọn ẹni pé báyá nínú àwọn tí máa ń mú ìpè ṣe sùúrù ni bákan náà wọn tún máa ń sábà bíi lókọ́ ìwé sàb ọlọ́run lówó sà ṣe pé àẹ̀sán ṣé pé ẹ̀sán náà ò ní lóṣù wọn òun ṣe fún òun kù wọn fún àwọn tó yẹ kó wọn jẹ ẹni tó jẹ oníṣòwò làǹbọ̀ tí wọ́n ti nǹkan bá ṣe rẹ̀ sí ọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó ọ̀bá lámúmọ́ra tó ní àfaradà tó ní sùúrù lérí rẹ̀ ó mú pé kí ni ọ̀hún gbogbo lára ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ti sàdéhùn ni ó lù ú sí látara bẹ́ẹ̀ lẹ́nu pé àwọn sára kó máa ń rọra wọn gan wọn bá rí pé nìkan kan nìkan bá ṣẹlẹ̀ sí so èèyàn ló bí ọ nínú ni ẹranko ló bí ọ nínú ọ̀bọ̀dọ̀ máa ṣe pé ẹlòmí tánà bá jẹ nǹkan rẹ̀ ẹni kò ní dá fún ẹran làánà kọ́lá ẹlòmí ọba adérí ọmọ rẹ̀ gan nínú ọmọ làánà yóò sọ kẹ́bí máa làánà kò ní mọ̀ yí pé èdè yẹn èdè tó lágbára ni tó làánà ọlọ́run ọba nǹkan tó léwu ni wọ́n sàṣọ wa bẹ́ẹ̀ nígbà tí pé nǹkan nínú àwọn nínú àwọn àdìsí àfáwà Imam Hussein àdìsí náà wá ní sọ̀rọ̀ Muslim ó ní àná Muhammad sallallahu alaihi wa sallam ó ní orí ọkùnrin ó ní orí bàtà Muhammad sallallahu alaihi wasallam wà níbi ìrìn àjò yẹn ló wá rí obìnrin kan tí rànkúnmí tó gùn rànkúnmí yẹn ló bí nínú á inú wa bí lẹ́nà lẹ́kẹ̀rẹ́ ọba ni láhànìkàlọ́ bá sépè lé rànkúnmí náà ó sépè kò ní àmúmára lérí tí kìnìyàn ṣe fún òun náà kúkú ní ti ń gbé wọn bọ̀ láti ibi tí òun ti ń bọ̀ láti ọba sépè lé rànkúnmí yẹn adá Muhammad sallallahu alaihi wasallam adábìnrin da'uha anábì fi àǹkómi yẹn lẹ lẹ́sẹ̀kẹsẹ̀ fi àǹkómi yẹn lẹ kú ń bẹ nísìn nísìn nísìn Imam Hussein radiyallahu ta'ala anhu wọn ló gba hadith náà wa ó ní lẹ́ẹ̀kan náà ní obìnrin yẹn wọ́n wá sọ̀kalẹ̀ lérí lérí ìrànkómi tí ń gùn lọ anábì sọ wọ́n asọ́lẹ́ gbogbo nǹkan tó bá ní lórí rẹ̀ ní àwọn nǹkan tó ti gbé síbẹ̀ ní oúnjẹ ní omi ní ní báyìí tètè yá máa gbé kọ ẹ̀yà kó tètè kó lérí rẹ̀ tó ń pé kí ni tí làánà ọlọ́run bá bá dé kó wẹ́ pé wọn náà wà lẹ́yìn rẹ̀ láàárọ̀ ọlọ́run bá fi àti kiri o yóò fi wá bọ̀ ọ́nbẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam ń sọ eléyìí fún wa láti pé káàdì lè sọ́ra wa ní ara kó o níbi ìmúlẹ́ni àmúmára àìní lè ṣe sùúrù lérí tí ọmọ èèyàn kọ́ bá fi kàn wá ni àbí ẹranko ló bá fi kàn wá kọ́mọ̀ ìpínpẹ́ yá a mà sí pé tó àìní ìmọ̀ ṣe nǹkan gbogbo ládàtọ̀ ẹ̀kọ́ orí gbogbo ti já rẹ̀ o ti lùsì ládàtọ̀ rẹ̀ nígbà jẹ́ pé èyàn gbọ́dọ̀ ní sùúrù yìí sì gbọ́dọ̀ máa sọ ẹnu yẹn ìmáàlù Hussein rahimahullah Allah ta'ala anhu ó ní ìgbà tí obìnrin yẹn tó wá bọ́lẹ̀ lórí nǹkan àgùn náà ó lóun bẹ̀rẹ̀ sí ní ilé ẹ̀kẹ́rẹ́ pé òun ti ń lọ tí ràǹkúmí yẹn ń lọ láàrin títí àwọn ìbẹ̀rẹ̀ sí ní ìjà fún ràǹkúmí títí títí títí ó ní bí àkóhun ń lọ báyìí bí ṣe ń lọ bí ràǹkúmí ń ṣe ń lọ táwọn yẹn sì ń bìlà fún un ó dàbí kìnìún anábì sọlá sọlá pé ó ti di àkómi ti jọra àkómi ó ti di ẹni ìpè tó dé gbogbo àti dé tí bòbá bá ti bẹ̀rẹ̀ sí ní jàmbá yìí tó bá fi lè ká ọkùnrin yẹn ọkùnrin obìnrin yẹn lé máa rẹ̀ ó yìn pé òun náà nípe ibi láàánú ọlọ́run ọba ọlọ́sàsọ́ wa ń bẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وبعد eléyìí ni ìpele kútùbà ẹlẹ́ẹ̀kejì tí ó máa bá wa sọ̀rọ̀ nípa asọ́bù ala ta'ati Allah wa ta'ati rasulihi sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni yóò máa bá wa sọ̀rọ̀ nípa ìtẹ̀lé àná Muhammad sallallahu alayhi wa sallam ìtẹ̀lé àṣà nàbì àti ìtẹ̀lé ọlọ́mọba àṣẹ ọlọ́mọba àtàlùmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí àti ìṣesùúrù lérí àwọn àdánwò àbí ìṣesùúrù lérí ìṣẹ́lọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba subhanahu wa ta'ala ń rọ̀ wá lérí sùúrù ọlọ́mọba wàjẹ̀záhùn mímọ̀ sọ́bárú jannatan wa harira ọlọ́run ní ẹ̀san tó wọ́n fún àwọn tí wọ́n bá àwọn mùmínì tí wọ́n ṣe sùúrù lérí ìtẹ̀lé àṣọ wọn náà bá òun jannatan wa harira òun náà ní aljanna àti aṣọ àlárí ní sikh nínú àwọn ìtẹ̀lé àṣẹrán ọba asọ́bù alatọ́ àtàlá òun náà ni kí ẹrú sí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mú súnà náà Muhammad sallallahu alaihi wa sallam kó mú ní ọkùnrin dùn kọ́ ẹ pé yóò ṣe súnà Nabi sallallahu alaihi wa sallam nítorí òfin ọlọ́run ọba ọlọ́run àti Allah wa àti rasula ẹ tẹ̀lé tọ́lọ́run ọba ẹ tẹ̀lé tàn Muhammad sallallahu alaihi wa Muhammad sallallahu alaihi wa sallam ó tẹ̀lé àṣà látara pọ̀ ọlọ́run bá pàṣẹ pé abọ̀lọ́mọ tẹ̀lẹ́nu ànínú Muhammad sallallahu alaihi wasallam tó bá mú wá fún wa eléyìí nínú àwọn sùúrù tí mùsùlùmí ó ṣe ni ìyẹn gbọ́dọ̀ ní sùúrù lérí ìtẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bákan náà kó ní sùúrù lérí ìṣẹ̀lẹ̀ àṣẹ ànínú Muhammad sallallahu alaihi wasallam ìwà ní sùúrù lérí àṣẹ Ọlọ́run Ọba òun náà á máa pẹ̀lú tawhidullahi subhanahu wa ta'ala pẹ̀lú ìṣẹ̀lẹ̀ Ọlọ́run fi rububiyyatihi níbi àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dá ọlọ́run lọ́dọ́ sọ́mọ́ ọlọ́dọ́lẹ̀ onífúnyàn lásìkò onífúnyàn ní jíjẹ múmu kọ́ ọ má gbé iṣẹ́ ọlọ́run ọba yìí kọ́ ọ má gbé fún ẹlòmíì eléyìí ni kí ni o eléyìí ni wọ́n ń pè ní ìtẹ̀lé asẹ́nu Muhammad sallallahu alayhi wa sallam asọ́bù alatọ́a wípé asọ́bù alatọ́a ti lọ́wọ́ subhanahu wa ta'ala ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó o bọ̀ lọ gbé àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹlòmíì ọgbà pé ọlọ́run bá náà ló ṣe kéde ìwé náà ló ń ṣe ìwé náà ló ń ṣe ló fẹ́ sí pé ara ìwá ṣe ẹ̀fọ́ pẹ̀lú ọlọ́run ọba tí ọba jẹ́ bí ọlọ́run ọba níbi iṣẹ́ tọ́lọ́ ọba máa ṣe àwọn àfààrù lọ ìgbà míì yóò máa wà níbi àwọn olùhíyà rẹ̀ ibi ìjọsìn ọ̀fọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ọba sì sí ń nígbà míì yóò máa jẹ́ níbi àwọn sèfáàtì ọlọ́run ọba àwọn òyìn tọ́lọ́ máa fi ń ròyìn rẹ̀ àbáwọn ọkọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ara àwọn àpẹẹrẹ iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba tó yẹ kó yọmọ jásí pé èèyàn ò ní sùúrù lérí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba òun náà ni lápèjúwe àwùjọ wa lónìí yìí níbi pé báyà tọ́jà ẹnìkan báyà títí ń tajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́jà rẹ̀ ti ń ta dáadáa títí ń wìtìwìtì tó bá dẹ̀ kan náà fi àdánwò ipe ọjà àwọn òmùfù tó nǹkan mọ́ ní ìsìn báyà kò ń lọ àbí òkà àtajà kan ni tó gbogbo eléyìí ó tako ìṣe ọlọ́run ọba lọ́pọ̀ ṣoṣo téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ lè ṣe ẹrú rẹ fọlọ́run ọba subhanahu wa ta'ala ìwé tó bá rí báwọn lẹ́kọ̀ọ́ tó bá pé òkà àbí ọṣẹ àbí nǹkan kan tó bá ṣe fún ọ ni òun ni ó sábà bí bí ó padà sí máa wá tà ó gbé iṣẹ́ ọlọ́run ọba àwọn àfọwárọ̀lá ó ti gbé fún ẹ̀rọ ọlọ́run ọba nìyẹn eléyìí ò ní sùn wílé ní tẹ̀lé àṣẹ náà ọba tó ń tánà máa hàmùsọ̀ lọ́sà tó ń pè wá sí ni pé kọ́ ọbẹ̀ lọ́wọ́ ọba bí ọlọ́wọ́ ọba fún ara rẹ ẹnu rẹ gan fún ara òdodo ọlọ́wọ́ ọba ló dáwọn èèyàn tó jọ pé ẹnu òwò òdodo ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n mùsùlùmí tó bá ti jẹ́ haramu tó bá ti jókòó lọ́wọ́ ọba tó bẹ́ lọ́wọ́ ọba ọlọ́wọ́ sì láti gbàdúrà rẹ asọ́bù alatọ́ àtìlá ìṣe sùúrù lérí tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ọba bákan náà ni pé níbi àwọn olùyíyà rẹ níbi rẹ wọ́n máa kópa àlùjẹ̀nu kọ́ ọ ya rọ́kà ya hílù kó wọn pe gbogbo báwọn ìpè rọ́kà ya hílù mọ́tò bá ń sa bẹ́ẹ̀ àwọn ká yàsìn lọ́kà ni àwọn kútùbà yàsìn wọn bá ti parí yàsìn táwọn wà ní pé àjíbílì ya rọ́kà ya hílù bákàmẹ́lì rahimahullahu ta'ala mọ wà mẹ wá sí wọn gbọ́ gbọ́ wá sí wọn wuli wàláyé làdó lẹ́kọ̀ọ́ jọ náà lọ́dọ̀ rẹ̀ mi kan ọ wá ń sọ pé kílọ̀ bàbá ní kílọ̀ so ewé léyìí nínú àwọn ìṣe ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba níbi ìsìn ọlọ́run ìjọsìn fọlọ́run ọba nítorí ìṣàdúrà nínú àwọn ìbáàdà ni ìsìn ọlọ́run ọba ni ọbọlọ́run kan lọ́bọ̀lọ́ pé ọbọlọ́ tó kọ àjẹnú ọbọlọ́ pé àfáàrà kankan ẹlòmíì tí nǹkan wá ṣe ní ìyá mi o bàbá mi o eléyìí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba níbi nítorí jẹ́ pé ìjọsìn fọlọ́run ọba ní sùpánà ọ̀tá o nínú kò ní sùúrù kó múra kọ́ sọ àwọn ọ̀rọ̀ ìtọ́lọ́run ọba sùpánà ọ̀tá tó ń fẹ́ bákan náà asọ́bọ̀ alatọ́ àti là òun náà ó tún kó ìṣe sùúrù pẹ̀lú níbi ó kó ìṣe sùúrù lérí tánà Muhammad sallallahu alaihi wasallam tó bá ń wá fún wa ó kó sínú ó kó sínú ìṣe sùúrù lérí tánà Muhammad wá fún wa ẹwọ́n lásìkò táwọn bẹ̀rẹ̀ nísìnyí báyìí lápòjú yìí ẹni tó gba àwọn obìnrin nísìnyí kálukọ́ máa wọ sọ́ọ̀sì ẹlòmí ọmọ nídàkúnyá mi dáàbò rẹ nígbà tí ó tútù òsì tí wọ́n bá ní kọ́ wọ sọ́ọ̀sì kó lo ìjáàbù ńgbà náà yóò máa rí i pé àyà fẹ́ sọ ní sàlámà àlékún ni bẹ́ẹ̀ ni ìsọ́nìyàn ní sàlámà àlékún kò sí níbẹ̀ pé ní tí ọlọ́run ọba sọ́nà tó pàṣẹ rẹ̀ ni àṣẹ ọlọ́run ọba ni kọ́ kóbìnrin kọ́ fa ara rẹ̀ ọlọ́run ọba sọ́nà tọ́lá ó pa ànábì olùkọ́ ànábì sọ fún gbogbo àwọn ìyàwó rẹ̀ yányá wọn ni sáyẹn mọ̀mìnì àti gbogbo ìyàwó mọ̀mìnì ìdùnnìyàn àlẹ́yìn náà mí so eléyìí ní sin pàtó wá di pọ́yẹ́ wá dé ẹ̀rù pé kíni kálukú bẹ̀rẹ̀ sí ní ṣe kíni kálukú bẹ̀rẹ̀ sí ní wá ń lo sọ́ọ̀sì ẹ̀ wá rí káàkiri káàkiri káàkiri ẹlòmíràn dákùn dákùn lómi jábù kan eléyìí ara ìṣe sùúrù lórí ìtẹ̀lé àṣẹ ọlọ́ọ̀ba ṣùgbọ́n ọ̀tá láti pé kó bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba kó mọ̀tẹ́sí pé nígbà tí ọyẹ́ dé lọ́wọ́ a máa lo ó torí ọyẹ́ máa o nítorí àṣẹ ọlọ́ọ̀ba lò ó eléyìí ní pé ìwọ̀n mọ́tẹ́yàn ṣe ni ìwọ̀n mọ́tẹ́yàn ṣe ni so ni الصبر على طاعة الله وطاعة رسوله صلى الله عليه وسلم. lórí tẹ̀lé àṣà ní Muhammad sallallahu alaihi wasallam ó kó tó bá ti ń gbọ́ pé wọ́n lànà bí wí báyìí kò sì mẹ́sẹ̀kì ni kò sì máa tẹ̀lé ẹ jẹ́ ká tún fún alẹ́ sàn bẹ̀rẹ̀ kan lápò ìdúwé ní sinmi nínú àsìkò tá a wà mẹ́yìn nípa ọ̀rọ̀ àṣẹ ọmọ ni àkómọ àní Muhammad sallallahu alaihi wasallam ó ní tábà ti bímọ kásìkì ni yọ àkó àni mawlud yawm as-sabi'i wọ́n máa ṣe àkíkọ́ wọ́n ṣe kí ni wọ́n mọ̀ sí àkíkọ́ ọmọ yóò mọ̀ sábẹ̀ yìí wáyé ìlàk wọ́n sì mọ̀ sí kí ni wọ́n sì mọ̀ fẹ́ irú rẹ̀ ìjọ méje náà ni a wà rí pé àwùjọ ti wá ìjọ mélòó ló ń ṣe ìjọ mẹ́jọ kọ́ a rí pé báyà ọ́ rí pé báyà wọ́n ń ṣe ní ìjọ mẹ́jọ mẹ́jọ ṣe nì ọwọ́ abáde sànú Muhammad sallallahu alaihi wa tó sọ pé ìjọ méje ni kò fi ṣe ìwọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀kàjọ́ nínú ọmọ àbáṣe máa ń kàjọ́ lápèjúwe nísìnyí pẹ́pẹ́ yẹn bá abá bí ọmọ lálẹ́ ní alẹ́ àbí ọmọ gírígbì lápèjúwe àbí ọ ìṣáì lápèjúwe ó mì pé ọmọ òun ti di ọmọ ìjọkèjì ọmọ ìjọkèjì láti bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ fún un alẹ́ yẹn alẹ́ lákọ̀ọ́kọ́ rí bí ọ̀tá fẹ́ bá Ramadan tá fẹ́ bá Ramadan náà á gbọ́ àkọ́kọ́ rọ́ọ̀sù ní alẹ́ á wàá gbà ní ìjọkèjì ó mì pé ìjọ jọkẹ láti ibi alẹ mọgìrìbì yẹn di ìṣá ọkàjọ kan fún gbogbo ọsàn òun ọkàjọ kan nù ọwọ́ aká abẹ́ tó fi jẹ́ méje bá sì án ó mi pé jọkàn náà lọ́ka sí but òwú náà ọkọ wá gbogbo wàlá nínú sábìkù nàhárì táwọn yẹn máa ń sọ ni ọ̀rọ̀ ìtú pẹ̀lú lóga ni kìí ṣe ní wàlá sábìkù nàhárì nítorí ọ̀kú ló ń fi falakin yasbahun wọ́n jọ ń wá òru ọ̀wà mí pé òun náà ọkọ̀ dé ọ̀sán wa tẹ̀lé ọ̀sán ò ní wá kóhun pé wọn ò ní pé tó bá wọn máa máa òun náà ọkọ̀ máa dé báwa ṣe ń tún ni pé ọ̀sán ò ní gbáwájú òun rárá àbí ká pé òun ò ní gbáwájú ọ̀sán wàlẹ́ ní sábìkù náà òun ò ní gbáwájú ọ̀sán rárá ní ìtàn tí sẹ́yà sọ pé òun náà kọ̀ọ̀kan máa dé bí sì máa máa lọ́kàn kí á mọ̀ èdè nù sọ́kọ́ bá fẹ́ fẹ́ mọ eléyìí yóò ti clear sí wa so káwọn mọ̀ bẹ́ẹ̀ jẹ́bẹ̀jẹ̀ la máa ṣe láwùjọ tiwa nínú tó fi ṣe sùúrù lórí tẹ̀lé àsọ̀rọ̀ wa ni pé kí wọn náà wọ pé ah nígbà tí mo ti gbá àdìsí yìí lémi o ìjọ méje ni mo ṣe wíwẹ̀ nìkan lónìí tá a jọ ń sọ̀rọ̀ àwọn bọ́dà méjìlá rí àwọn àjọ ń sọ̀rọ̀ àwọn àdìọ́nà balọ́kọ̀ mọ́ ní ìjọ méje ni ah ṣé ìjọ méje wọn pè fún rárá èmi ò gbọ́ ti yín o ìtẹ́yìn sọ òun mi ò ní gbà á ìjọ mẹ́jọ ni ah kí ló dé ilé ọ̀wọ́ náà gbọ́ yóò mọ̀ sábì ìjọ keje ìjọ keje so mọ̀tàkà fàá bá sọ wọ̀ kúdà tí wọ́n ní sọ̀lá ọ̀sọ̀lá tó bá sọ wọ́n pé lápẹjú ẹni sẹ́wọ̀ ramadan lápẹjú báwo la mọ̀ ramadan náà nínú ilé oṣù ramadan ni ọgbọ̀dọ̀ ọgbọ̀ bẹ́ẹ̀ wọ́n àgbà náà jáàbù àbọ̀gbà nínú sàbárì o ò sí lọ́wọ́n ba ní ìfọwọ́ bọ̀rọ̀ ṣe mọ́sẹ̀ ní kó o ṣe ọlọ́pẹ́ ní mọ̀tàbá nìyẹn nínú pé ìṣesùn wù lérí àṣẹ ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala ìṣẹ́ ọlọ́wọ́n ba subhanahu wa ń tò wá sí ni gbogbo wa àwọn ìran sùúrù mẹ́ta tata kà yìí ní tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń fẹ́ lọ́dọ̀ wa ni abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó gbà ní ìbádà fún wa kó sì fi sí kún òṣùwọ̀n orí sẹ́ni kọ̀ọ̀kan wa allahumma arina haqqan haqqan وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه قولوا لصلاتكم يرحمكم الله